ọ̀dà ẹ ṣe nítorí mo mọ̀ pé bá a ṣe ń gbọ́ lábẹ́lẹ̀ àti mọ̀ pé bóyá ó ṣeéṣe kọ́ yẹ pé ẹnu ṣẹlẹ̀ wà iṣẹ́ náà ń dìṣẹ́ o kò sì ní jábọ́ ẹ ní rògbò alákòóbá o ṣùgbọ́n o gbẹ́dẹ̀tẹ̀ rògbò ọkàn yín lórí pé láti máa gbé àwọn oncoming actor actress or musician jáde ọlọ́run yóò mọ̀ fún yín ṣe gbogbo wa pátápátá ìlú yìí bá a ṣe wá sínú ìlú yìí ẹ̀ àárí tajẹ́ ṣe àárí tiwa ṣe ọ̀wá nírùkú wa lọ́lé o ẹ ní rògbà kó bá lẹ́nu iṣẹ́ wọn sì ní dá dúró mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ jẹ́ fi ń sílẹ̀ ẹ bírísà mọ́ mi tàbá text yín ẹ ní ó pè mí wọlé ẹ ṣé bàbá mi. ní hmm. ẹ̀kan sí i i'm prepare fún program kan for february okay. it's gonna be for february twenty-first and second so ara ọ̀tọ̀ ni ramat entertainment fẹ́ gbé jáde. okay. so gbogbo àwọn èèyàn Ankara festival ni wọ́n máa ń ṣe hmm. but Ramot entertainment fẹ́ ṣe àdìrẹ and Kampala festival tó tún máa ní duration inú ní February lágbára Ọlọ́run tí à ń ṣiṣẹ́ lọ́wọ́ ta dẹ̀ ń expect àwọn èèyàn láti Nàìjíríà àwọn eléré láti Nàìjíríà.

pàápàá jùlọ ẹ̀yin tèmi káàkiri orígun mẹ́rin Georgia yìí mo rọ̀ yín mo bẹ̀ yín gẹ́gẹ́ mo ṣe máa ń sọ yìí pé ẹ wo àkàn lè máa ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ẹ wọ́n ní iṣẹ́ díẹ̀ ìgbádùn náà ẹ púpọ̀ nítorí pé òun ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ máa ní ẹ high blood pressure nígbà tó bá yẹ pé wàá ṣẹ́ làárọ̀ wàá ṣẹ́ lọ́sàn-án wàá ṣẹ́ lálẹ́ àwọn tí adẹ̀ ń tìtorí ẹ̀ ṣe wàhálà yìí ẹ̀rí nǹkan tí mo gbé sórí Facebook tó yẹ pé ẹnìkan ó kàn kú ó kú wá kú bàbá yẹn wá sọ pé a a ní ẹ̀gbọ́n mi àbúrò mi ìyá mi bọ̀dá mi béèyàn bá kú kò sẹ́ni tó máa báyàn dénú sáré bọ́mọ bí bí ọmọ ò ní wọnú sáré ọkọ bá ọmọ ò ní wọnú sáré ṣàwárí àwọn ẹbí tá à ń gbogbo àní dòkú báyìí lójijì mo wá torí nínú àwọn nǹkan tí a lè fi múnú ara wa dùn òun ni ká gbórin àgbọ́fikọ́gbọ́ ká jó ṣẹ́rìsàn bá jó sweat yẹn nípa oògùn tá a bá làágùn sọ́ọ̀tì iyọ̀ tó bá kọ̀ lára torí tá a bá wọ àágùn wa ó máa ní sọ́ọ̀tì nínú ìlàágùn tá à ń làágùn yẹn á tún dín ẹlòmíì tó bá ní bóyá high blood pressure lónìí ni o àbí aláàjì gbàdé ẹ̀fọ̀n mọ́dúpẹ́ bẹ́ẹ̀ bá mi share fídíò yìí bóyá high blood pressure lónìí ni o bóyá diabetes ni o tá à ń pè ní tọ́ ṣúgà ó máa reduce ẹ̀ nínú ara yẹn pé ó máa dínkù lára bàbá ń workout tá à ń jọ́ọ̀gì tàbá tún jó ijó jẹ́ ọ̀kan nínú eré ìdárayá tó lè mú ẹ̀mí èèyàn gùn mo bẹ̀ wá torí ọlọ́run gbogbo àwọn táwa ní Georgia àti agbègbè ẹ jẹ́ ká jọ pàdé ní on the twenty nine of this month after Thanksgiving day ọjọ́ kejì Thanksgiving ni ìgbádùn free ni o torí èlòmí tó bá ti gbọ́rọ̀ owó báyìí kò ní wá àbí kí lẹ kọ mo rí pé free ni Ramat. ọ̀fẹ́ ọ̀fẹ́ nígbàlà. free ni o ẹ jẹ́ ká gbé diwa ká gbé iwájú ká gbé ẹ̀yìn gbogbo ẹ̀yìn ọmọ gẹ́tà ní gbogbo ẹ̀ ẹ pàdé èmi Abọ́sẹ̀dé èmi náà máa wà ń bẹ̀ o torí mi ò ní gbẹ̀yìn níbi nǹkan tó bá ti ń ṣe nǹkan rere ẹ jẹ́ ká pàdé Ramat Entertainment àwọn náà ń gbé sẹ́mú winter bọ̀ ẹ̀ẹ́ European King nìyẹn àna àlùwọ̀n ọba Europe pàdí mi ni àtijọ́ àjọlẹ̀pàjọ́ rọpọ̀ ni àti mọ́ra kó tó di pé wọ́n wà ní eh, Europe ṣùgbọ́n lágbára ọlọ́run ayọ̀ àtàlàfíà náà máa fi kúrò ní Dubai tó máa fi wá sí eh, Amẹ́ríkà ń bí wọ́n bá dẹ̀ ṣe ń lọ tó ṣe ń bọ̀ ọkọ̀ wọn kò ní forí sọ̀pẹ̀ àti gbogbo wa náà láṣẹ Elédùmarè ẹ pàdé eh, Semo Winter ní on the twenty nine of this month number seven six four three highway eighty five Riverdale Georgia zip code three zero two seven four fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé gbogbo àwọn tí a bá mọ Ramot Wuyi Adéwuyì ẹ kàn sí wọn kò sẹ́ni tí ò mọ òdu ni wọn kì í ṣàmùfọ́ lóko ẹ kàn sí wọn bó sì jẹ́ mi náà ni ẹ lọ rí péjì mi ẹ ti rí lórí péjì mi bẹ̀ mo ti gbé síbẹ̀ Thanksgiving night lélẹ́yìí. nọ́mbà mi àbí. ẹ fún wọn ní nọ́mbà yìí ẹ fún wọn. ok nọ́mbà mi ó wà lára uh, post-area four zero four. ok four five seven. 6044. Okay. 404 mm-hmm. 457 mm-hmm. 6044. òun náà ni ẹ ti gbọ́ yẹn four zero four four five seven six zero four four gbogbo yín la pè a pè yín ọ̀fẹ́ ni ọ̀fẹ́ ni ẹ jẹ́ kí a jọ ṣe kínú sẹ̀mọ́ náà dùn pé ah, òun wá sí amẹ́ríkà inú òun dẹ́ dùn ẹ́ fújì ni àlùjó tó wà nú ẹ̀ gan kékeré kọ́ ẹ wò ẹ ẹ̀ẹ́rẹ́ ìdìgbọ̀n àpà ọlọ́run jẹ́ kígbà ní kó ṣe rìn ìjọ kejì torí èmi bẹ́ẹ̀ mi bá ti rí jó nǹkan tó ń ṣe mí tán ẹnìkan sọ fún mi lánàá pé tẹ́sì tó bá lọ pàtí ò ní ṣe kó má jò ní mo ní ọlọ́run níyọ̀ ọjọ́ kó lọ́rọ̀ tèmi i don't care whether people are looking at me tèmi ní pé n bá ṣàtìrí lù mò ń jó lọ ń tèmi nìyẹn torí pé pàrònú tì ẹ jẹ́ ká jọ jó ká jọ yọ̀ bó bá sì ti bá láyọ̀ yọ̀ ayọ̀ á máa wọnú lé tiẹ̀ náà ṣùgbọ́n bó bá ń bá ẹni tó ń yọ̀ tó tóun tó ń banújẹ́ sí bóun ni wọn náà ṣe fẹ́ ráyọ̀ ó ní mo ṣe máa ń sọ fún wa pé mo bẹ̀ wá torí ọlọ́run Uh, let's come together and celebrate Semo Winter kájọ gbádùn ọdún kájọ fìgbádùn ṣayọ̀ ká sọdún wúkẹwúkẹwúkẹ ẹ eh, kí gbogbo stress eh, wàhálà bíṣẹ́ ti pọ̀ jù ká lè gbé kúrò lára ọdún ló dé tá à ń ṣe ọlọ́pàá kan ò lè mú wa ó dẹ̀ wà secured o torí àwọn èèyàn máa ń já pé àṣẹ́bẹ̀ máa wà secured ó wà secured ibẹ̀ yẹn wà secured. àyè dẹ̀ wà fún parking ìnà béèyàn one thousand bá ṣì wà. bó bá wá àyè ṣì ń gbà wá náà ni ṣe ti gbọ́. tó Ramot ẹ jẹ́ kí n fi yín sílẹ̀ èmi náà dẹ̀ tún máa fẹnu sọ ìtókù ṣùgbọ́n màmá retí Semo Winter tó bá ti text yín ẹni kan pè mí tó bá dẹ̀ tún dijọ́ mẹ́jọ àtẹ̀mí àti àtúnjọ pàdé lórí ètò yìí sọ̀rọ̀ mi yé yín. ẹ ṣe sà. aláwọ̀ mi aláwọ̀ máa mi aláwọ̀ máa goni. Oda ṣe gan ni ó dà ọ̀sà ire o ẹ̀yin èèyàn wa nílé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ti darapọ̀ mọ́ láti Russia Joshua Ọláwọ̀yìn Ọláṣẹ̀yìndé ẹ̀gbọ́n mi láti HM2 yéèbejì wọn ní àtàwẹ́wẹ́ ẹ̀yin náà ẹ̀yin náà ti rí pé Ramot odu ni wọn wọn kì í gẹ́gẹ́ mo yín sọ pé gbogbo wa mo bẹ̀ wá torí ọlọ́run ẹ jẹ́ kí a jọ pàdé ẹ jẹ́ ká jọ pàdé ká máa fi gbádùn ṣàyò ẹ wo kò sí nǹkan kan nílé ayé yìí kò sí nǹkan tá a mú wá kò sí nǹkan tá a máa mú lọ lóòótọ́ iṣẹ́ iṣẹ́ ló ṣe é dá ṣe owó ò ṣe é dáná ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ máa sọ pé whatever nǹkan tá a bá ti lè ṣe ẹ jẹ́ ká ṣe níwọ̀nba tí ò ní pa wá lára ẹ jẹ́ ká gbádùn ara wa ká gbádùn ilé ayé wa nítorí pé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ó ń sọ ẹ̀mí ẹ̀ nù ẹnìkan ni wọ́n sọ fún mi lánàá pé mi ò fi yọ̀ wọ́n o ẹ má ṣì mí gbọ́ o mi ò fi yọ̀ wọ́n o wọ́n nígbà tí wọ́n máa wọ inú ilé ẹni òkú ẹni ẹni wọ́n náà bá lórí bẹ́ẹ̀dì òkú ẹni wọ́n náà bá lórí bẹ́ẹ̀dì ṣùgbọ́n bẹ́ẹ̀ ni pé ká ní kéèyàn jan pátá kó tó kú kò ṣe pé èèyàn kan ló pa o but torí àwọn èèyàn wà nílé wọ́n kàn lọ sílẹ̀kùn ni wọ́n kàn rí pé ni A lot of people only attack. A lot of people only have blood pressure tó yẹ pé a rò pé òun òun wà òkè ara òun ń dán ṣáàrí téèyàn bá rí ojú èèyàn tá a kun makeup tá a tọ́jú tá a tọ́ mú tàbí tó ń lo kírìmù kó ṣe pé bóyá kò sí nǹkan kan lára ẹ̀ ọ̀ràn tí tó bá lọ yẹra ẹ̀ wò tó bá lọ sílé ìwòsàn tó yẹra ẹ̀ wò tán ló dá pé ọ̀jẹ̀láde wàsíù ìjọ kan pẹ̀lú sáà ẹ ṣe bá mi mo dúpẹ́ o mi ní wá yín tì láṣẹ lẹ́dùnmarè ẹlòmíì arò ìpè ara òun dá pé kò ní tọ́jú ara ẹ̀ ẹlòmíì máa ní high blood pressure arò pé òun ò ní a máa fọ̀ láti bí lọ síbi a ṣiṣẹ́ àárọ̀ a ṣe tọ̀sán a ṣe tọ̀sán a ṣe talẹ́ a ṣe ti òru mọ́ lórí pé kó lè pé kó tó kó ṣẹ́kù ṣùgbọ́n a ti wá gbàgbọ́ pé táàkì ló máa gba gbogbo ẹ̀ bó tilẹ̀ nǹkan ṣe ṣiṣẹ́ yẹn tó tax ló máa gba ọgbẹ́ tó o bá ṣọ́ra tax owó tó máa san ní tax máa ti pọ̀ jù ṣùgbọ́n di lítù tá a bá ṣe ká bẹ ọlọ́run pé kó fi èrè fún wa tọ́lọ́run bá ti fèrè síṣẹ́ wa kékeré ní ìtókù ká ṣiṣẹ́ bí ẹrú kò dà kankan ṣùgbọ́n má gbàgbé bá a lówó ogún bá a kóralé ogún bá a kọ́lé ọgbọ̀n káralé ọgbọ̀n náà gbogbo ẹ̀ náà asán nínú asán tí ò bá ní oore onílàádà tó bá ń ṣe asán nínú asán òfo ní òfo ni gbogbo ẹ̀ kò dẹ̀ sí nǹkan tá a mú wáṣẹ́ lọ́wọ́ yìí tá a dì yìí tá a di gbogbo ilé mọ́ tá a di owó mọ́ tá a di ọkọ̀ mọ́ tá a di gbogbo nǹkan mèremère ilé ayé yìí mọ́ tó bá yá a máa là báyìí ni o ẹni ẹlẹ́nu ní jẹ́ ṣọ́wọ́ wa ẹni ẹlẹ́nu ní jẹ́ ṣọ́wọ́ èmi àti èmi abọ́sẹ̀dé orí mi ẹlẹ́dàá mi báyìí kò sì ní gbàbọ̀dé mi ò wá ní kú fọ́tayọ̀ ẹ̀yin náà kọ́ ẹ̀ bá ń sọ tiyín náà gbogbo ò ní kú fọ́tayọ̀ òní mo ṣe ń sọ yìí pé mo bẹ̀ wá torí ọlọ́run ẹ jẹ́ kí a máa gbádùn ara wa máa sọ kíní kankan mọ́ tó jogún ń jọgbọ̀n bẹ́ẹ̀ ni oúnjẹ ìgbẹ̀rún gan pàápàá wọ́n gbádùn láìfún mi kì í ṣe pé mi ò ní tọ́jú ọmọ o torí ọlọ́run má ṣèmi ní abímọ má tọ̀ mò ń tọ́jú ọmọ ṣùgbọ́n èmi gan fúnra ra mi màá wá tún gbádùn láìfún mi ìyá mi á sì tún gbádùn mi bí ìyá mi ṣe ń gbádùn mi tí bàbá mi ń gbádùn mi èmi náà gbádùn ara mi ń sì tọ́jú àwọn ọmọ torí pé àṣélẹ̀ làbọ̀ wá bá òun lọ̀rọ̀ ilé ayé vice ni mo bẹ gbogbo wa torí ọlọ́run ẹ jẹ́ ká pàdé yẹ́bẹ̀jì dòwú mo sọ fún yín o gbẹ̀yìn tẹ́ bá Atlanta mo máa dárúkọ yín bá ti rí yín bẹ̀yẹn ẹ jẹ́ ká pàdé alẹ́ ni látàlẹ́ látàgọ́ mẹ́jọ alẹ́ mọ́jú kọ́ lẹ́lẹ́ kìnní kan sì ti bà wá jẹ́ lantilanta African time ó ti bà wá jẹ́ ọlọ́run á wa. so Ramat Entertainment òkè òkè lẹ́mọ̀ lọ kò ní bàjẹ́ láṣẹ lẹ́dùnmarè. ó dáa mo kí Simon Ọlátúnjí Ìgè Sunday Ọládèjì Babalọlá láti Texas bákan náà Dèjì Adénúgà láti Ireland bóun ni ẹ̀gbọ́n mi ṣe wà. Bímbọ́lá Aliu mo kí yín o Yèbèjì mo ti ọ̀nà tàwẹ́wẹ́ mo ti kí Joshua Ọláṣẹ́yìn mo ti kí láti Russia Esther Akànni yarí ṣe JP àwọn ni ìyá mi fún ẹgbẹ́ Rana fans mo kí yín o màmá àọmọrin bá o ẹ̀kúrọ̀ lè ń bẹ̀ wọn o Yẹmi Olúwo wọn ní good afternoon ma good afternoon welcome on board I really appreciate you àdúpẹ́ o aláàjì láti gbàdẹ́fọ̀n aṣáájú ti di méjì báyìí àti rí sàmáyé aṣáájú bíi mẹ́rin ni mo ní àti rí àwọn méjì àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín wọ́n ní ẹ̀kú ètò ọlọ́run ń ṣètò ẹ̀ ọ̀nàrẹ́bù dámilọ́lá olúyẹmí bò ní láti hm2 sísítà mi yóò dà kò ní bàjẹ́ ọláwálé ọ̀tẹ́gbadé mo kì í o ẹ káàbọ̀ sórí kan nìyí bólúwàjí john àrígbàǹgbà mo kì í o nados nados sísítà mi bò ní ṣẹ́wàá pa ẹ jẹ́ kí n kọ́ kí gbogbo àwọn tí mo fi àwo orin mi ṣọwọ́ sí tí wọ́n dẹ̀ ti fún mi ní owó ẹnìkan tí mi ò mọ̀ tí mò ń doubt tí mo rò pé bóyá àwọn ni bóyá àwọn kọ́ èjìrẹ́ ará ìṣokùn Táíwò ìyẹn faith be love faith be love ni wọ́n ń jẹ́ lórí ayélujára ẹrú bí ọ̀kan ní bàbá èjì ló wọlé tọ̀ mí mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn wọ́n yà mí lẹ́nu mo dúpẹ́ ọ̀ ẹ ṣé o sídìí márùn ni àwọn náà gbà wọ́n dẹ̀ ti fi owó tí wọ́n ṣọwọ́ sí mi Muideen dúró Muideen mo ti rówó tí wọ́n náà gbà Baba Chris Oguns láti Maryland Muideen láti New York mo ti rí owó tí wọ́n náà gbà Clara Ogunleye láti Michigan mo ti rí owó tí wọ́n náà gbà Adéwálé Akínyọ̀sóyè láti Maryland mo dúpẹ́ mo ti rí owó tí wọ́n náà gbà Adébùkọ́lá ìyẹn ṣì wà Nàìjíríà ó dà kọ́ṣẹ́ ìdí ní Ayọ̀ Adé àwọn ṣẹ́ẹ̀dẹ̀ alága adédàmọ́lá láti las vegas mo ti rí owó tiwọn náà gbà mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹ ṣe gan ni ojú òní tì yín mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun bákan náà pastor joy mo ti rí owó tiwọn náà gbà ẹ ṣé o bọ́lá ẹkún sún mi alájà shakirat nìyẹn tí wọ́n ṣe lọ sí mẹ́kà lọ́dún yìí tí wọ́n dẹ̀ tí wọ́n dẹ̀ ti dé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o Nasiru Tijan láti Philadelphia ẹ àmọ́ náà wọ́n ti fún mi lówó tiwọn mo dúpẹ́ o ẹ ṣé gan ni iná nìtọ́wọ́ yín bákan náà ẹ lọ́lá mo dúpẹ́ lọ́wọ́ àwọn náà wọ́n ti fún mi ní owó tiwọn China China ò kí ń ṣọmọ Yorùbá ṣùgbọ́n ó láìkì ẹ bíìtì inú ẹ̀ ló lóun láìkì ó sì gbà á mo dúpẹ́ Nikki àdúpẹ́ lọ́wọ́ wọn eh, Michael Michael náà kì í ṣe Yorùbá Ghanaian ni Michael ó bá mi ra cd yìí wọ́n ti fún mi lówó wọn mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun lọ́wọ́ ògbó yìí o Helen àwọn náà wọ́n ti fún mi lówó tiwọn gbogbo ẹ̀yin tí ó kù tí mò ń retí eh, Ọlọ́run Olódùmarè yóò bá mi pèsè fún yín ẹ ẹ má gbàgbé mi Tèmi Badru àwọn ni mo gba owó tí wọ́n gbẹ̀yìn mo dúpẹ́ lọ́wọ́ yín o tó bá jẹ́ check lẹ́fẹ̀ẹ́ kọ ẹ jẹ́ kí n mọ̀ tẹ́ bá dẹ̀ ní cash app eh, ẹ jẹ́ kí n mọ̀ gbogbo àwọn tí ó bá kù máa máa retí owó tiwọn ẹ ṣé o abudintomi okun o abudintomi ọ̀sà àpò ògbóyò ní gbẹfowó ẹ ní dààmú láṣẹ Elédùmarè ibi tẹ́ ti mú owó náà bẹ́ẹ̀ bá ti ń lò báyìí yóò mọ ọdún ní lágbára ọlọ́run torí pé ẹ̀ ń dùn mí nínú láti bá mi ra àwo orin tí mo ṣe yorùbá ní àṣà yorùbá don't try it ìyẹn má dán wò bákan náà ẹ̀sìn one mo wà nú ẹ̀ bó tètè yẹ pé ti ọ̀gá mi ni ṣùgbọ́n mo wà nú ẹ̀ èmi náà mo ń ta gbogbo ẹ̀ màá máa sọ bí ta ti ń ta àti bí ta ti lè ríra ten dollars ni ní amẹ́ríkà ń bíbá mo bẹ̀yìn torí ọlọ́run ẹ wò ó owó ó sì kówó tá a máa san lórí ẹ̀ ṣùgbọ́n iṣẹ́ tí mo ṣe yìí kí àṣà yorùbá àti ṣe wa kó wa máa parun ni ẹlòmíà ní ẹ ta ló rán níṣẹ́ kò sẹ́ni tó rán mi níṣẹ́ lóòótọ́ kò sẹ́ni tó rán mi níṣẹ́ ṣùgbọ́n torí pé ń dùn mí nínú ọba aláwọ̀ àbí yóò bá mi dùn yín nínú o ìbànújẹ́ ò ní jẹ́ ti yín gbogbo nǹkan tẹ̀ ń fẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run á bá mi ṣe fún yín èyí tẹ̀ ń fẹ́ tẹ̀ sọ pé ìwọ ọlọ́run mi ò fẹ́ lè ọlọ́run á mi gbé kù nínú ayé yín yóò bá mi bù tútù sí bí ó ṣe rí fèmí náà nìyẹn. kẹ́mi sísímẹ̀ṣọ́ kẹ́mi aganga williams mo kí yín o sísítà mi always young ní sweet sixteen àwọn yóò ní bàjẹ́ gbogbo àmàrítajé ṣe wọ́n ní ẹ̀kú iwájú o ẹ̀yin náà ẹ káàbọ̀ yorùbá yìí yẹn ó ti ẹ̀dá torí èmi ò gbé èbò ó gbóyìn lè ṣe ìbò bíi tọpẹ́ rẹ̀ èmi ò gbé èbò èmi ò gbé èbò mi gbé èbò ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ káàbọ̀ sórí ìkànnì ọmọ olólù mike akínmúlérò láti brazil láti brazil mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ àwọn ará brazil nǹkan o ẹ bá bá ń kí wọn ẹ bá mi ṣe à fídíò yìí káwọn èèyàn kó lè kẹ́kọ̀ọ́ ó dá ibo là ń lọ lónìí gẹ́gbọ́n ìsọ pé ẹ̀yìn bẹ́yẹ bá ṣe lọ báyìí lèmi Abọ́sẹ̀dé ṣe ń jùkú ẹ̀ ẹ jẹ́ kí n kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún alẹ́bùn lórí ètò yìí kò ní sí lónìí kò ní sí béèrè evangelist Fúnmi Àràgbáyé ààrẹ fún gbogbo olórin ẹ̀mí káfọ̀tà nílùú Nàìjíríà adúpẹ́ lọ́wọ́ màmá o wọ́n ṣe gan ni wọ́n dẹ̀ ń ṣàtìlẹ́yìn Fẹ́mi Abọ́sẹ̀dé Ọláìtàn enterprises adúpẹ́ lọ́wọ́ Bukka enterprises adúpẹ́ lọ́wọ́ Iyèbèjì Ìdòwú àǹkárá yẹn okùn ẹ̀yọ méjì ẹ̀ àṣìrètí yín lágbára Ọlọ́run ẹ̀ ọ̀pọ̀ ìbùkún lọ́lọ́run yóò mọ bá mi fi rọ́pò fún yín Alhaji Wasiu Ṣọlọ́jẹ́ládé gbà lórí Ọlọ́run nìkan ẹ̀ní ṣáṣá nílùú Ìbàdàn ẹ̀ àwòrán yẹn wọn kò fún wa bìbá ní yọpidadi new release ni o both audio and video cd ó wà lọ́wọ́ Abọ́sẹ̀dé Ọlátúbọ̀sún Ládàpọ̀ Odídẹrẹ́ aka Odídẹrẹ́ bàbá wa Ọlátúbọ̀sún nílùú Ìbàdàn ìlú Ìbàdàn both audio and video cd àti àwọn ìwé alákàgbádùn gẹ́gẹ́ mọ́ ẹ sọ pé lágbọ́rọ̀ lọ fm studio wa ẹ̀ ńgbà tó bá máa balẹ̀ báyìí gbogbo àwọn ìwé alákàgbádùn yìí àti ní àwọn tó máa bá a ṣiṣẹ́ ẹ̀ mọ̀ gbádùn oríṣiríṣi lórí ètò yìí kì í ṣe abọ́sẹ̀dé nìkan kì wá ṣe tẹ́síṣu entertainment mọ́ ṣùgbọ́n ẹ̀jẹ̀ ń fi sílẹ̀ wọ́n ní ẹ̀yìn gani afiji ìròyìn ọ̀tàfojú ẹ̀ńtàdé ń gbéyàwó bọ́ àbá kì í garùn mo mọ̀ pé lágbára ọlọ́run ọlọ́run yóò bá wa yanjú ẹ̀ ọlọ́run yóò bá wa yanjú ẹ̀ gbogbo nǹkan tí gbogbo bá dáwọ́lé lágbára ọlọ́run tá a ti lé tipẹ́tipẹ́ ọwọ́ wa yóò tẹ̀ kọ́dún tó parí láṣẹ Elédùmarè Tèmítọ́pẹ́ tó gèlè àwọn náà ló máa ń ṣe àwọn gèlè àràmàǹdà tí Abọ́sẹ̀dé tó máa ń wé lórí ètò ṣùgbọ́n wọ́n fún wa ní àwọn aṣọ òkè tán ní kákó fún àwọn èèyàn tí wọ́n bá gba ìbéèrè lórí ètò yìí ẹ àdúpẹ́ lọ́wọ́ wọn. dókítà Báyọ̀lá sọ̀rọ̀ gbogbo tẹ̀fẹ̀ tí mo ràn ọ̀fun wa nẹ́ṣẹ̀ wà ọ̀fun wa ní káyérójú àwọn wà ní nọ́mbà seventeen mojoyan last house opposite Akíwálé ẹlẹ́jà ní mọ́nàtún nílùú Ìbàdàn ẹ ni wọ́n wà ibẹ̀ náà ní ọ́fíìsì tiwa wà ẹ bá débẹ̀ bá bẹ̀rẹ̀ Abọ́sẹ̀dé náà ẹ ó rí èmi náà ń bẹ̀ bákan náà àṣà yorùbá látọwọ́ èmi kun iná bọ́sẹ̀dé èmi náà mo fún àwọn tó bá gba ìbéèrè lórí ètò yìí àwọn bíi tí ẹ ti lè rí àwọn ọjà wa rà rèé àwọn tó jẹ́ alágbàtà wa òun náà ni <laughs> ọ̀dà ẹ̀ṣẹ́ sà wọ́n ní ojú yìí ọ̀nà ọmọ ọmọ ọmọ nìkan kọ́ ló mú ó mú ẹbí gan pàápàá àwọn bí tẹ́ ti lè rí ọjà wa rà rèé bí ansans communication number seventeen mojoyan last house ọpọsítà Akínwálé ẹlẹ́jà ní mọ́nàtán nílùú Ìbàdàn gbogbo àwọn iṣẹ́ oríṣiríṣi ló wà ń bẹ̀ àtàwọn orin gospel àti Ọlájídé gbogbo ẹ̀ náà ló wà ń bẹ̀ àtàwọn iṣẹ́ tèmi náà ṣe àti gbogbo iṣẹ́ wa ló wà ń bẹ̀. olóyè Kọ́lá Balógun Kọ́lá ọ̀hún wà ní Mọ́níyà garage nílùú Ìbàdàn ààrẹ fún gbogbo ẹgbẹ́ Rana Farms nìyẹn tí ò sì ní bàjẹ́ láéláé gbogbo àníyàn sọnù bí ọmọ ọwọ́ èyí tí èmi Queen Abọ́sẹ̀dé tí mo jẹ́ ìyálóde wọn àwọn náà wọ́n jẹ́ alágbàtà wa bákan náà alhaji wàsíù sọlọ́jẹ́ládé gbà lórí ọlọ́nkan ìní ṣáṣá nílùú ìbàdàn àwọn náà jẹ́ alágbàtà wọn wọ́n ní minimas wọ́n ń ta pẹtiró ìyẹn tá à ń pè ní gáàsì nílùú òyìnbó ń bíbà kò dẹ̀ sí nǹkan tẹ́ fẹ́ rà lọ́dọ̀ wọn tí ó sì orí èèyàn nìkan ni ò sí o kò sápéyàn kò sẹ́yà ara èèyàn ṣùgbọ́n ẹlẹ́rìndòdò ni àwọn snacks ni gbogbo nǹkan panu kò sí nǹkan tẹ́ wá dọ̀dọ̀ tẹ́ẹ̀rì wọ́n tún ta àwọn ọ́ìlì tí wọ́n ń dà sínú ọkọ̀ gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ gbàrọ́gùdù wọn kì í ta ojúlówó ni bákan náà Àbẹ̀kẹ́ Kẹ́hìndé ní Maryland àwọn iṣẹ́ tá a ṣe ẹ lè rà lọ́dọ̀ ten dollars péré ni Queen Abọ́sẹ̀dé ní Atlanta bí àwọn iṣẹ́ tá a ṣe ẹ lè rà bí bá tẹ̀ lọ patí báyìí máa ń kó nǹkan mi dání ni máa ń kó nǹkan mi dání ni ẹ lè ríra ẹ tún lè pè mí tire source number one ajibelewo street ní òkè àrẹ́gbá ẹ lè rà lọ́dọ̀ wọn ńbẹ Sofeco eh, and Sons alàgbà festus wọn wà ní opposite eh, queen cinema ní èkó tẹ̀dó nílùú ìbàdàn bàbá ń ta rọ́ọ̀gì wọ́n ta tiles ìgbàlódé àti eh, wọ́n ta tiles ìgbàlódé wọ́n dẹ̀ tún ta rọ́ọ̀gì kò sí àwọn òkè ń ta pàrọ̀ gùdù ojúlówó bàbá yìí ti wà mẹ́ tipẹ́tipẹ́ decade ni wọ́n ti wà mẹ́ kí ẹ̀mí wọn kó túbọ̀ gùn fún wa àwọn bí tẹ́ ti lè rí iṣẹ́ wa rà lélẹ́yìí adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo yín pé ẹ̀wà mẹ́rin tí ẹ̀ ń gbọ́ wa láfíà mi yóò ní ìdí kò ní di ohun tí ẹ̀ mọ̀ náwó lé lórí láṣẹ Elédùmarè ẹ wò ó ah, ọ̀rọ̀ ṣonukun lẹ́tọ̀ ètò ní ọ̀rọ̀ ṣonukun. tọ́rọ̀ bá kọlẹ̀ tó bá kọtẹ̀ ṣẹ́bọ́dọ̀ àwọn àgbààgbàlà agbèrèwá e ọ̀rọ̀ ṣonukun lẹ́tọ̀ tó ń lọ báyìí lọ́wọ́lọ́wọ́ níléeṣẹ́ tẹ́tí ṣó rédíò and tẹlifíṣàn látọwọ́ àbọ̀ ọ̀sẹ̀ ẹ̀gbẹ́ ọmọ bàbá ọlọ́pàá ọba obìnrin olùṣètò yèyí àgbàṣàgà ìyálòdì amúlùdùn ambassadọ amúlùdùn ìyá ẹgbẹ́ ẹlẹ́kẹ̀ lóye ọ̀pẹ́lẹ́ńgẹ́ oṣùbù làwọn kọ̀ǹfọ́ oṣùbù lodò odò ìwà ìyá pẹlẹgẹdẹ bí aṣọ abáṣẹ̀dẹ tí ń wẹ̀ lodò gbogbo ọmọkùnrin ní yọwọ́ ṣe wọ́n pé tèmi ni omú tèmi ni ọgbà tèmi ni omú abáṣẹ̀dẹ kọ́kọ́ tọwọ́ tẹ ẹsẹ̀ bí ọ̀lẹ́lẹ̀ àwẹ̀ ìjẹ̀bú ẹ̀gbọ́n ọmọ ọba ń ta ọmọ ẹ̀gbá àmọ̀ òdi ọmọ ọgọ́ta odò ọmọ táyé lọ́dún mò ń wí hun ìdílé ara àsokùn ẹdun bẹ́lẹ́jẹ́ orí igi ìwà níwọ̀ tẹ́ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ babaláwo akẹ́dùn ló dé fún alákẹ́dùn wọ́n ní ká máa bí ọmọ òun méjì ẹ̀yin ọmọ pé méjì méjì lábí ẹ̀dùn ọ̀kan ṣoṣo ìdòwú ẹ̀ ẹlẹ́sà òkòkò ọmọ ògbọ́nlé ó ti dóde ó ti dóde abọ́sẹ̀ èdè ti wà lórí afẹ́fẹ́ ó tún ti wà lórí ètò. Yorùbá ẹ má ṣe gbàgbé òru àṣà wa. àṣà wa àti ìṣe wa ẹ má ṣe gbàgbé òru àṣà wa. bẹ́ẹ̀ ni mo láṣà wa àti ìṣe wa àwọn ọmọ Yorùbá. àṣà wa àti ìṣe wa ẹ má ṣe gbàgbé òru àṣà wa. àwọn làmúláṣà wa àti ìṣe wa fún òde yé mi. Tọ́kọ wa bá máa kí wa o. Bàbá lọ́jọ́ kò wọ́n ní mi. Níṣẹ́ ló máa dọ̀bálẹ̀ o. bẹ́ẹ̀ ni ẹ má yí kúrò ẹ má yí kúrò ńbẹ̀ ẹ má yí kúrò ńbẹ̀ tẹ́ bá ti ń gbọ́ kẹ́ ẹ máa kọ́gbọ́n àwọn ọgbọ́n tí ó wà nínú orí ètò tèmi Abọ́sẹ̀dé gẹ́gẹ́ mo ṣe máa ń sọ pé ọgbọ́n tó jẹ́ pé ìmọ̀ kọ́ni ni bó ṣe ń kọ́ yín ló ṣe ń kọ́ èmi náà yẹn ni pé ká má yí kúrò ńbẹ̀ ká lè máa rí ẹ̀kọ́ kọ́ mo ní bó ṣe ń lọ òun náà ni à ń tẹ̀lé e bó ṣe ń lọ ni à ń tẹ̀lé gbogbo apátátá kí a máa kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí a bá dẹ̀ ń kọ́ àwọn nǹkan tí a bá ń rí kọ́ ń bẹ̀ ẹ jẹ́ kí a máa fi ṣe ìwà wù hmm, ẹ jẹ́ ká máa fi ṣe ìwà wù yorùbá ẹ kò ní parun láṣẹ elédùnmarè gẹ́gẹ́ mo máa ń sọ pé yorùbá yorùbá yorùbá gbogbo ẹ jẹ́ ká máa gbé àṣà wa àti ṣe wa ká máa gbé e lárugẹ nítorí pé ọmọ ẹni ò ní ṣe ìdí bẹ̀bẹ̀ rẹ̀ ẹ ká máa lọ kí kinní sí ìdí ọmọ ẹlòmíì hmm? ẹ tó tó ṣe bí òwe jẹ́ ń sọ́bà yẹn torí pé àwa la ní àṣà wa àwa la ní àṣà wa àwa la ní ṣe wa hmm, àwa la ní àṣà wa àwa la ní ṣe wa. ẹ yí pé ojú òní tì wọ́n hmm, adúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn kẹ́mọ̀ ẹ sọ pé gbogbo wa ìbáàjẹ́ lóyìnbó la wà ìbáàjẹ́ lọ nàìjíríà tá bá ti ṣe dáadáa kò sí ní nǹkan rere máa kàn aṣáájú fẹ́mi ṣàmàyè mo ti kí yín kẹ́ tó eh, ó dà pé mo ti kí lẹ́ẹ̀kan ṣùgbọ́n mò ń bọ̀ ń bẹ̀ mo ṣe ń bọ̀ torí mo sọ pé aṣáájú méjì ni ó wà lọ́dọ̀ mi ẹ̀yin ti di kẹta báyìí mo ní ní orúkọ eh, èmi abọ́sẹ̀dé queen abọ́sẹ̀dé náà ni mo kí nana yẹn nana awawu ìyálájé of Georgia fún oyè ti sẹ́ríkì àdínní gbogbo eh, ilẹ̀ ìjẹ̀bú land tí wọ́n fi wọ́n jẹ láti ìjẹ̀bú rẹ́mọ ìjẹ̀bú rẹ́mọ ìjẹ̀bú rẹ́mọ ni wọ́n ti fi wọ́n jẹ oyè yìí àdúpẹ́ pọ̀ lọ́wọ́ chief imam àti gíwá ilẹ̀ rẹ́mọ wípé wọ́n ṣe wọ́n kú ẹ̀tọ́ ìlú mo wá kí ìyá alájẹ nana àwáwù wípé oyè àmọ́rí o àjẹgbọ́ àjẹtọ́ láṣẹ elédùnmarè àjẹfọwọ́pá ufèrè gíjòbì ẹ̀ nana àwáwù ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ẹ̀yìn mo sọ lẹ́ẹ̀kan pé ramọ́ ti pé ọmọ jẹ́jẹ́ ni wọ́n bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni ìyá alájẹ ọmọ jẹ́jẹ́ náà ni ìyá alájẹ ọmọ jẹ́jẹ́ ni àwọn náà ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún bí ọlọ́run ṣe ń lò wọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí ọlọ́run ṣe ń lò wọ́n mo dẹ̀ gbà ládùúrà yìí pé lágbára ọlọ́run oyè tí wọ́n jẹ yìí kò ní dúró níbẹ̀ nìkan o ó máa máa lọ síwájú ni ó máa máa lọ síwájú ni láṣẹ elédùnmarè ó máa máa lọ síwájú ni mo kí wọn o gbogbo apáta náà ni à ń kí wọn ọ̀gá mi gbogbo wa everybody là ń kí wọn pé iwájúwájú ni ọ̀pá ibi tí wọn yóò mọ̀ ọ́ rétí o lágbára ọlọ́run àwọn ò ní fi eléyìí wọn ní fi pìtàn pé àwọn joyè wọn ní fi pìtàn burúkú ìtàn rẹ̀ náà máa fi pa aláṣẹ lẹ́dùnmarè wọn á wá túbọ̀ máa jẹ oyè oyè oyè oyè oyè ìrere yóò mọ̀ kúnre fún. oyè mímọ̀ yẹn láàyò ní ọ̀rọ̀ sọ̀rọ̀kùn náà ni èmi náà mọ̀ yẹn láàyò lórí tẹ́sísọ rédíò and tv amẹ́ríkà ọ̀rọ̀ sọ̀rọ̀kùn sọ̀rọ̀kùn lọ́rọ̀ ọ̀rọ̀ sunukun sunukun lọ̀rọ̀ ẹ jẹ́ ká fojú sunukun wò ó èmi adẹ́rùpọ̀kọ̀ mọ̀jà ló ń tẹ̀. mo ẹ̀ndọ́ọ̀sì ẹ̀ ìbí pápá lulu òun ẹ máa wò. nìkẹ́ ẹ máa gbọ́ èmi adẹ́rùpọ̀kọ̀ kí yín pé ẹ máa ṣe fàájì. ọ̀rọ̀ sunukun ọ̀rọ̀ sunukun nílé iṣẹ́ rédíò tẹlifíṣàn lamẹ́ríkà lórí ètò tẹ́sísò tí kun àyọ̀ká àyọ̀ká abọ́sẹ̀dé mọ̀ọ́sẹ̀ náà yẹn sì mọ́ gbọ́ nílé lóko lóòdò lẹ́yìn òdì sunukun ọ̀rọ̀ sunukun níléeṣẹ́ tẹ́sísò tẹlifíṣàn rédíò lamẹ́ríkà tí ìpín àyọ̀ká abọ́sẹ̀dé máa ń ṣe ní ẹ̀sìn máa ń gbọ́ o ọkùnrin ẹ máa ń gbọ́ obìnrin ẹ máa ń gbọ́ ilé ní ẹ̀sà bí ọ̀jẹ́ máa ń gbọ́ gbogbo ilé ní ẹ̀sìn máa ń gbọ́ nígbà gbogbo akíyìn ní lóko lóòdò lẹ́yìn lòdì lórí ètò tẹ́sísò rédíò tẹlifíṣàn lamẹ́ríkà tí kò yẹ bó ṣe jẹ́ ẹ̀lọ́ká máa ń ṣe náà ní ẹ̀sìn mọ́ gbọ́ ọkùnrin ẹ mọ́ gbọ́ obìnrin ẹ mọ́ gbọ́ àwọn ètò tó gbajúgbajà lórílẹ̀‐èdè wa ni ẹ mọ́ gbọ́. ọmọ olólù mike akínmọ́lé wọn ni ẹ káàsán o màmá olóyè a máa ju yín ṣe o gbogbo wa a máa ju yín ṣe fún gbogbo wa o àmín láṣẹ Èdùmàrè àmín mo kí yín bákan náà ni mo kí olúwa tó fún mi àdìgún wọn ní well ma ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ìkànnì yìí Eh, Ramot Entertainment wọ́n ní thanks for having me God continue to bless you àmì àtẹ̀yìn náà o yèyé torí àwùjọ mo ti kí yín àdúpẹ́ lọ́wọ́ yín ó dáa jẹ́ kí n kí ibo dúró lẹ́ẹ̀kan ok ó dà ń pé ọ̀dọ̀ sista kẹ́mi wọ́n ní akúwájú ọmọ olólùmọ̀ ìka kí mo lérò mo ti kí mo ti kí bàbá adétúnjì bàbá blad ẹ̀mí yín ogun o sówó sọmọ àlàáfíà kúbálẹ̀ ọ̀rọ̀ bàbá ẹ̀ ní fọjọ́ lọ́jọ́ lọ o ẹ̀ káwa náà dàgbà o ẹ̀yin náà túbọ̀ dàgbà ẹ̀ dògbò káwa náà dé dàgbà ká dògbò fàlílà tóyìn ọlá àdúpẹ́ lọ́wọ́ yẹn àti sọ́ọ̀lì olúgbilé àkìyìn o Eh, ọmọ ẹgbẹ́ ranofans ni wọ́n aṣáájú fẹ́mi eh, ṣàmáyé wọ́n ní láti ìlú èkó mo mọ̀ pé ìlú èkó náà lè ṣe wà ayọ̀ àtàláfíà náà lè máa fi padà dé bí báyìí bákan náà olùkàdé banjoko mo kí yín o eh, aṣáájú wọn ní good evening mo ti dárúkọ yín lẹ́kọ̀ọ́ olùkàdé banjoko wọn ní happy friday o same to you alhaji soro mo kí yín o ẹkùjọ mẹ́ta ò ṣàlàfíà ni wòye adéwòye mo rí ti jọyìn wa. Uh, ọ̀dà bòyọ́ amọ́nì ẹ̀kújọ́ mẹ́ta ṣàlàáfíà ni wọ́n ní òru ló mú lọ́dọ̀ tiyín yọ̀dà kò ní bàjẹ́ kọ́lá ajíbóyè akínyó comrade òkè mákindé òkè mákindé mo kí comrade kọ́lá ọlátókẹ́ mo kí ẹ̀yin náà o mo ti kíka ti akínmọ́lérò adémọ́lá. Eh, adédàmọ́lá olúgbénga oyèdọ̀kun adúpẹ́lọ́wọ́yún adéníyàn adémọ́lá adélékè láti London àwọn tí HM2 ni mo kì í àkú dédé wòyí àdẹ̀kù afẹ́rẹ́ ìṣótútù ọ̀pọ̀ lọ́dọ̀ tí yín bẹ̀yìn kó tó di pé a mọ̀ lọ sí orí ètò ṣáà pé mo sọ̀rọ̀ ní ìjẹ́jọ́ mo sọ̀rọ̀ hand sanitizers nǹkan tí mò ń sọ ní hand sanitizer mo ní hand sanitizers ìyẹn ni pé tí òtútù tó wà ń ta ìyá